yìí tó tún wá ṣe púpọ̀ tó fi dípò ọdún mẹ́rìnlá tí ò lé tí ò dín ní mi ò fi rí ojú lens camera tó wọ́n pè mí síṣẹ́ bẹ́ẹ̀ ni ni wípé yọ pátá mi ò yọ pátá tó bá yọ pátá mi fún ẹ ní yóò fáìn ẹ fi mí sílẹ̀ ó wà fẹ̀yìn àgbàlagbà náà lágbára fẹmi ò sọ tẹlu mi. Hey fam, welcome back to another Juicy Gist on Obiata TV. Today we're dey yarn about veteran actress jumoke george wey share one kind tori wey go shock you for body e be like say nollywood get hidden side wey e no dey too clean as we think am o jumoke george wey don tey for di game open mouth chook eye for how big pipo for im industry dey take do bad bad tins dem dey put fine face and sexual matter before real talent imagine say dem dey disturb jumoke to bleach her skin sake of say she dark too much but di woman strong well well sha she tok say she no fit gree do dat kain thing na so wahala come start as dem begin criticise her So, old say dem banish her comot one director even tell am say if she no do removal of pants she no go fit make am for industry imagine say person like jumoke wey sabi her worth just dey face all dis kasala sake of say she no gree follow men do anyhow she yarn say no be only my skin tone na im cause me kasala for this work Another reason wey i no dey act for fourteen years na because i no gree do shakara with men e reach one point wey plenty executive people want relationship before they fit give me role The pressure come pass me so tey reach like twenty to thirty people. hey see Imagine. Another palaver be say if you date one of them and come break up, come date another person for the same industry, they go still they discuss your matter like say na jollof rice. I tell myself say as long as God dey, I no go enter that kind yawa. I must shine with my skin till old age. Black skin no dey crack, you know. I waka comot from there sharp sharp to avoid becoming pass around chicken among dem na wetin dey happen for our industry o oh. make we shine high well well but as everything be now make e no come be like say i dey jam talk you know make you watch this video but everything she talk for the video na for yoruba language o oh. see am. Oh. Hmm. kì í ṣe nǹkan tó fà mí sẹ́yìn nìkan nìyẹn lẹ́nu iṣẹ́ yìí ẹ̀yìn tó tún wá ṣe púpọ̀ tó fi ní ọdún mẹ́rìnlá tí o lé tí ò dín ni mi ò fi rí ojú lens camera wọn pè mí síṣẹ́ bẹ́ẹ̀ ni ni wípé yọ pátá mi ò yọ pátá tó bá yọ pátá mi ò fún ẹ níwò fáìn ẹ fi mí sílẹ̀. ó wà fẹ́yìn àgbàlagbà náà. lágbára fẹ́mi ò ní sọ tẹlu mi. bí mi ò fẹ́ ká lè fún iṣẹ́ mọ́ ni àwọn oníwọ̀n náà dìrẹ́tọ̀ sísàpá nílùú ẹ̀ mọ́ ni wọ́n ní kí ni mo ṣe. ó ní ṣe bó wọ pátá sí díẹ̀. Ah. ẹni ẹ ọlọ́run tó yọ pátá tí wọ́n ń bọ́ pátá yẹn ó ní sòrò tó yẹ ká máa fún ọ ká máa gbé fún ọ tó wọ pátá mọ́dì ó ní jẹ́ bẹ́ẹ̀ ó ní pátá tó wọ̀ sí jẹ yẹn ó ní àǹfààní wo ni pátá yẹn ṣe fún ẹ. Ah. to be honest mi wọ́n bí tí omi jẹ́ yẹn ti wá ó kàn fún mi sílẹ̀ lórí dùn bí tí mo wà tí mo ti ń kí ó dẹ̀ kúrò níwájú mi. mo wá délé mo wá ní ọgbọ́n orí inú mi orí ọkàn mi ohun tó sọ fún mi ni wípé ohun tí ìwé mọ sọ ni pé tẹ́ḿpìlì rẹ o ní àgọ́ ara àwa ènìyàn jẹ́ o ní ká má ṣe bà tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́ take control. ìgbà tó wá di ọdún kẹrìnlá yẹn the fourteenth year paraventure tí ẹ̀gbọ́n mi yìí bá ń wo prógrámù yìí ọkùn Túndé Òkèowó. Okay, bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gbogbo bí tí ọmọ yín bá ń dé lórí ilé aláyè wọn á máa bá aláàánú pàdé. ó ń ṣẹlẹ̀ dáadáa. ṣùgbọ́n bóyá ẹ jẹ́ kí n sọ wípé ìbí yàtọ̀ ìbí tí àwọn tó bí mi irú ẹ̀kọ́ tí wọ́n fún mi àwọn òbí mi wọ́n burú débi wípé hm, èrèdí bíburú wọn òun lèmi ń jèrè lọ́jọ́ tòun. àwọn nǹkan tí mi ò bá lọ́wọ́ àwọn òbí mi kí n wá sọ wípé mo wọnú ayé tán mo wá ń tọwọ́ bọ̀ mo tún hùwà ọmọ àlè. ìyẹn nọmba one nọmba two gbà tún ni wípé èrè wo ló wà nínú wípé kí ènìyàn máa pa àwọ̀ àbí nǹkan tí Ọlọ́run dá fún èrè wo ló wà níbi wípé ká máa padà lójú mi nǹkan tó túmọ̀ sójú mi ni wípé à ń sọ fún ọlọ́run wípé kò mọ iṣẹ́ ẹ̀ ṣe ọlọ́run tó dá àwọn kan ní funfun tó dá àwọn kan ní pupa tó dá àwọn kan ní aláwọ̀ àyìnrín tó dá àwọn kan ní aláwọ̀ dúdú ọlọ́run wa mọ iṣẹ́ ẹ̀ ṣe ohun tó mọ̀ pé yẹ kálukú ló fún hmm, ohun tó mọ̀ pé yẹ kálukú ló fún lótìtọ́ àti ní òdodo àìpá àwọ̀ mi dà ó kó bá mi gan o. Hmm ó fà mí sẹ́yìn gan kì í ṣe nǹkan tó fà mí sẹ́yìn nìkan nìyẹn lẹ́nu iṣẹ́ yìí àìpàwọ̀dà ó ṣe díẹ̀ èyí tó tún wá ṣe púpọ̀ tó fi dípẹ́ ọdún mẹ́rìnlá tí ò létí òdì ni mi ò fi rí ojú lens camera tó wọ́n pè mí síṣẹ́ bẹ́ẹ̀ ni ni wípé yọ pátá mi ò yọ pátá tó bá yọ pátá mi fún ẹ nírò fáìn ẹ fi mí sílẹ̀. ó wà fẹ́yìn àgbàlagbà ní lágbára fẹ́mi ò mi sọ tẹlu mi. lórí ti àìpàwọ̀dà wọ́n máa ń kọ̀m̀pé pé ẹ ti dúdú jù ẹ̀dá náà bò mí èsì ti máa ń fún wọn ẹ̀dá náà bò mí ẹ lè sinmi sí nǹkan tí òun ní láti tọwọ́ bọ̀ ṣé àwọn eléyìí ayọ̀mí adánjọjọ owó ẹ̀ ni o mm-hmm. and don't forget black doesn't cry At all. Black remains beautiful. Yes. So that, ipe abala ọ̀nà mẹ́ta lẹ ti sún mi sí pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán fún wa àmọ́ ẹ jẹ́ kí kọ́kọ́ mu látòkè ẹni ilé nígbà tẹ rántí ilé ǹjẹ́ a lè rí díẹ̀ àbí a lè gbọ́ díẹ̀ nípa ilé ibi tẹ́ ti dàgbà ibi tí wọ́n bí yín sí ọmọ olúwo gangan ní torí àwọn ẹ̀mí àmà ní àjọ́ọ̀jì yẹn bóyá ọmọ èkó ni wọ́n àbí wọ́n fẹ́ jọ́ọ̀jì ni tó jẹ́ ọmọ èkó kàkọ́ mọ díẹ̀ kó tó di pé mo tẹ̀síwájú. Ah, a bí mi ní ìlú Ìbàdàn bàbá mi jẹ́ ọmọ ìlú Ìbàdàn màmá mi jẹ́ ọmọ Ìjẹ̀bú ẹ ṣùgbọ́n Ìbàdàn ni ibi tá a bí mi sí mo dẹ̀ dàgbà díẹ̀ nìbàdàn lótìtọ́ gbogbo ọ̀dọ́ àti ìwé mi kì í ṣe Ìbàdàn ni mo ti lò torí pé bàbá mi jẹ́ military personnel hmm, torí iṣẹ́ máa ń gbé wọn káàkiri máa ń gbé wọn káàkiri mo gbé Zaria rí mo gbé Kánò rí àti Èkó ń bí so ìlú ìbàdàn láti bí mi àmọ́ ẹ jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn state. mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ state màmá mi lọ́mọ Ògùn state oh, mo jẹ́ Ìjẹ̀bú bàbá mi ni ọmọ Ọ̀yọ́ state George yẹn ẹni tí mo fẹ́ tí mo bímọ fún ni George. Okay ó ti yé wa bẹ́ẹ̀ ṣé ó yé yín torí púpọ̀ náà àwọn èèyàn wa wọ́n á máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé tẹ́ bá ti pe ẹni báyìí wá sórí ètò ẹ bá wa bí wọ́n bá orúwa lójú àgbọ́rí òun ọ̀sọ́rí òkúta ìyẹn àṣeléní ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ ni pé èmi gan ti fẹ́ béèrè pé nígbà kan ẹ ṣe Jesus Christ fún wa ẹ ṣe ti Jésù fún wa nígbà kan àwa rí yín nígbà kan àwa ò rí yín àmọ́ nínú ẹ̀ náà lẹ ti tàn mọ́lẹ̀ sí pé ọdún mẹ́rìnlá lẹ fi sí lẹ́nu iṣẹ́ rárá tẹ̀ fi láàrin ọdún mẹ́rìnlá yẹn báwo ló ṣe rí lára yín ṣé nǹkan tẹ rò pé ah ó dàbí pé àwọn bíbu yìí ti tì mí jẹ́ kí n fà sẹ́yìn díẹ̀ àbí torí pé wọn ò pè yín mọ́ ló ń kọ́ndíṣọ̀n pé ẹ̀yin náà àárí yín. mi ì fà sẹ́yìn kì í kò kàn lè ṣàdédé wù èèyàn kéèyàn pinnu pé òun fẹ́ fà sẹ́yìn lẹ́nu iṣẹ́ tí gbogbo ayé mọ̀ yàn sí. mo bẹ̀rẹ̀ sí ní ìṣòro pẹ̀lú wọn lórí wípé n tó bá máa mú mi pé kí n fi káàsẹ kí n fi fún ẹ nírò kémi pẹ̀lú ẹjọ máa dọ̀rẹ́. ó wá ti ń pọ̀ jù mo ti ń kà wọ́n ní indọ́sítírì wọn kì í ṣogún wọn kì í ṣọgbọ̀n. Ah, ọkẹ́ ló sì ń bẹ̀rẹ̀ ni wọn kì í ṣogójì ah, má rẹ̀ gbé ọ̀dà náà. indọ́sítírì tí mo wà tí mo mọ ọ̀rọ̀ tó wà lọ́wọ́ wa tí ẹnìkan tó bá ti gbà fún ẹnìkan tó rọra dúró lórí ẹ̀ tó ṣe mistake tó tún lọ ṣèṣì tó tún gbà fẹ́ lómi àárín hmm. ara wọn náà náà máa pera wọn jọ tán máa sọ fúnra wọn mo wá decide wípé níwọ̀n ìgbà tí Ọlọ́run bá ṣe ń jẹun lọ́rùn kò sí ìtọ́jọ mi ò jiyànjú tó bá dìde wọn mi tí ọkàn mi nífẹ̀ẹ́ sí yes kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ tí ó bá wúyàn ṣùgbọ́n èèyàn mọ̀ bí bẹ́ẹ̀ ni èèyàn mọ̀ bí pé kíní ewu òun òun dẹ̀ dúró lórí ẹnìkan hmm. ṣùgbọ́n kó wá di nǹkan tí èèyàn wá sọ̀rọ̀ ẹ̀ di bread orí igbá. aláìṣe díje turntable. àbí àgbàdo. Hmm. ọmọ yín lè káàkiri. ọmọ yín dà káàkiri sílẹ̀. ọ̀rọ̀ yà bẹ̀rẹ̀ sí ní lọ òun òun lọ. bí àwàdà ọdún kìíní ọdún kejì ọdún kẹta kí ló dé kí ló ń ṣẹlẹ̀ mi tètè mọ̀ kò yé mi. Hmm. Ah ó wá di ọjọ́ kan mo wà ní feminine cafe tí mi bá gbàgbé orúkọ ẹ̀ tó wà ní um, LTV LTV femina femina cafe ní LTV lára àwọn directors wa àwa pàdé mi ní dárúkọ ẹ̀ mo wá ní lágbájá kí ló dé kí ló ṣẹlẹ̀ gan hmm. ẹ káàsì mi fún iṣẹ́ ah. ó ní. Ah. jimmy ò fẹ́ ká lọ fún iṣẹ́ mọ́ nìyẹn àwọn onímọ̀ náà director ti sàpá nílò ẹ̀ mọ́ ni wọ́n ní kí kí ni mo ṣe ó ní ṣe bó wọ pátá sí díẹ̀ ah. ó ní ẹ ó láwọn tó ń yọ pátá tí wọ́n ń bọ́ pátá yẹn ó ní sòrò tó yẹ ká máa fún ọ ká máa gbé fún ọ tó wọ pátá mọ́dì ó ní kí bẹ́ẹ̀ ó ní pátá tó wọ̀ sí díẹ̀ yẹn ó ní àǹfààní wo ní pátá yẹn ṣe fún ẹ. Ah. to be honest mi mọ ibi tí omi jẹ́ yẹn ti wá ó kàn fi mi sílẹ̀ lórí dúró bíi tí mo wà tí mo ti ń kí ó dẹ̀ kúrò níwájú mi. mo wá délé mo wá ní ọlọ́run mo rí inú mi mo rí ni wípé mo tíwèé mọ sọ ni pé tẹ́ḿpìlì rẹ ó ara àwa ènìyàn jẹ́ ó ká má ṣe bà tẹ́ḿpìlì wọ ọlọ́run jẹ́ take control àṣà ń to be honest bí mo ṣe survive gbogbo ọdún yẹn ọlọ́run ló mọ̀ nítorí pé I have bills to pay kò yọ sílẹ̀ owó ilé owó gbogbo ẹ̀ ọlọ́run ò jẹ́ kó yọ ẹgbẹ́ mo ṣe náà àwọn ọmọ ṣì wà school but kò yé mi bó ṣe ń ṣẹlẹ̀ bọ́lọ́run ṣe ń bo àṣírí yẹn tí mo bá ní mo mọ̀ mo gba ògo ọlọ́run fún ara mi ni. tí o dẹ̀ ṣe pé bóyá ní òwò míì tó ń ṣe. pàápàá ṣùgbọ́n ọlọ́run á kàn dìde ìrànlọ́wọ́ yẹn ìgbà tó wá jẹ tó wá di ọdún kẹrìnlá yẹn the fourteenth year Paraventure tí ẹ̀gbọ́n mi yìí bá ń wo prógrámù yìí ọkọ Túndé Òkèowó bí Ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè gbogbo ibi tí ọmọ yín bá ń dé lórí ilẹ̀ alààyè wọn á máa bá aláàánú pàdé kó tó gbéra ọ̀run á ti pèsè olùrànlọ́wọ́ fún wọn ẹ̀yin ò mọ̀ tẹ́ ṣe fún mi lọ́dún náà lọ́hùn-ún mi lè gbàgbé títí tí Jésù àfidé. mo wà ń lé lọ́dún yẹn the fourteenth year exactly ọkùntunde òkèwé ex staff retired staff ltv ni wọn kan pè ni pẹ̀lú júmi mo lọ àmú mo wà ní sanwó ní mi ní ọ́fíìsì mi tó bá di mo gbéra mo lọ. ìgbà tí mo wá dọ́fíìsì mo bá àwọn méjì kan lórí síìtì níwájú wọn. sọkún tí ní bá ní à mo ní iṣẹ́ fún inú mi dùn mo ní ìyẹn ṣe ìgbà wo ni mo gbé movie production àbí nǹkan kan ṣé mo fẹ́ produce fún yàn ni ṣé fẹ́ sponsor mi ọ̀sẹ̀ni jókòó sí mi ọ̀rọ̀ movie wo nǹkan kan wọ́n fi àwọn èèyàn yìí wá tí wọ́n late àwọn ẹni mo dẹ̀ kí wọn abakira ọ̀sẹ̀ni sọ wípé ẹjọ́ ìwọ̀n ni sá wọn ni ó fẹ́ bẹ̀rẹ̀ sí present program nǹkan ṣe máa ní ìgbọ́n kan tẹ̀sán wọ́n ní mo sọ wípé mo máa bẹ̀rẹ̀ sí àǹkọ̀ program mo bá dìde mo bá ń sá lọ. <laughs> pé àwọn ah, ọmọ ni wọ́n ṣe lọ́ọ́ ìwé ni ẹgbẹ́ ṣé wàá òkè ó yà sí dàrú jókòó síbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ mo ní ọkùnrin mo ní mo fẹ́ máa àǹkọ̀ program mi kọ́ṣẹ́ pírẹsẹ́ńtà nǹkan ọkùnrin tún lé ní torí pé òun mọ ẹ̀bùn tó wà nínú ẹ̀. Mm ò mọ nǹkan tí ọlọ́run deposit inú ayé ẹ̀ àwọn mọ̀ pé o lè ṣe anyway àwọn tó ní product tó fẹ́ máa market nìyí. mo wá tún lọ́kàn mi wípé ṣé mi ti disappoint ara mi àtàwọn tó jókòó because mo kó nǹkan tó wá fún nìyẹn. Hmm. That was how it started. Wow.